The fight and combat infection, painful period, plus including stomach wounds. Immunocan are tested okay. You fit order for your home now now. Then go carry and call your domote. And you fit go the office. Wait tender for number 21. Dipo Awolese Street, Magodo JR Phase 2, Lagos. You fit call or follow them yan on WhatsApp 080-6005-7557. Immunocar, na immunotherapy e dey distribute am. for pharmacy shop nationwide. Immunocar for better health. Ọlọ́run olúborí òun ó tú yáyá máa bọ̀ lórí òkè àfílà àmúlòkọ Ìbàdàn kájọ gbàdúrà òpin ọdún kátẹ́wọ́ gbàre kí gbogbo ènìyàn ó yẹ máa bọ̀ kájọ gbàdúrà òpin ọdún kátó fi ọdún tuntun lé olúwa lọ́wọ́ ní rock of apostolic church orí òkè àfilà àmúlòkọ ìbàdàn apostle israel àti màmá wòlíì prophetess mary olúborí ti dé. ìpàdé àdúrà tọ̀sán tòru máa bẹ̀rẹ̀ láti monday december twenty seven títí wọ friday december thirty one thousand cross over wọnú ọdún tuntun. bàbá ṣe gbàdúrà la máa ẹ̀bùn ọdún odidi adìẹ kọ̀ọ̀kan àtọwọ́ta mi ṣe t tẹ̀mí rẹ̀ dùn yùgbàyùgbà. Táyé ni ó kọrin fún alalẹ̀ crossover. Ẹ pè zero eight zero three four zero three seven two nine seven àbí zero eight zero two three three eight one four one seven. Jésù rẹ̀ ti rẹ̀ o. Jájọ́ pàdé lórí òkè àfilà. ọjọ́ yìí kì í ṣe pàtàkì ó ṣe kókó kì o ẹ jẹ́ ká kì ẹ jẹ́ ká kí gómìnà wa onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ẹni tó ń wọkọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ tó ń ṣe bẹ́ẹ̀ tó sì ń ṣe dáadáa ó ń tún lè ṣe ó ń tọ́nà ṣe bẹ́ẹ̀ ló ń tún lè ìtajà ṣe àtúnwá dúpẹ́ pé ó lè kan sí lórí èèpẹ̀ happy birthday to you sir máa wá gbọ́ o igúnnugún ìkúnlẹ̀wé gómìnà wa lọ́lájùlọ Olúṣèyí Àbíọ́dún ọmọ Mákindé wàá dàgbà wàá darúgbó ikú èkejò lọ́nà ò wá ní ṣubú òkè òkè lọ́wọ́ afúnigbé ò ní relè láéláé máa báṣẹ́ rẹ lọ onínúure oníwàre ọlọ́kànre afúnimáwòbẹ̀ ó ti ṣọdún yìí náà ó tún ṣe mí sí láṣẹ elédùà ìkéde yìí wá láti ọ̀dọ̀ àwọn the gsmist the gsmist one love one love one mission one mission kọ́ four plus four. we wish you happy birthday. Alfa Memorial Miracle Camp ìkejì arákejì ìpínlẹ̀ Ọ̀ṣun kájọ pàdé níwájú Ọlọ́run Jọ́sẹ̀ Ayọ̀ Babalọ́lá nínú ìpàdé àdúrà ọlọ́dọọdún ni ìyẹn cross over cross over twenty twenty one àti ìfàmì òróró yàn láti wọnú ọdún tuntun falala Sunday ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n twenty six December yìí ló máa bẹ̀rẹ̀ títí di Saturday ọjọ́ kìíní oṣù kìíní January four twenty twenty two yóò mọ wáyé lówùrọ̀ àti ìṣòro lójoojúmọ́ máa bọ̀ wá fún ìgbàlá ọkàn kó o sì tún ní ìpín nínú agbára bíi ti gbani lásìkò ìpàdé àdúrà yìí ilé agbára Ayọ̀ Babalọ́lá tuntun. bẹ́ẹ̀ gẹ́gẹ́ lodò omi àdúrà ayọ̀ babalọla yóò di ṣíṣí lẹ̀. àwọn olórin ẹ̀mí bíi evangelist Bisi aláwí yé àlùkò arambada tóye tolú adélẹ́gàn olúwa lóni bísí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ni yóò mọ forin jíṣẹ́ mi. àwọn ìránṣẹ́ ọlọ́run aláàyè lolúwa yóò máa lò. pastor friday andansi assistant camp coordinator prophet sam olúwalọ camp coordinator prophet hezekiah o ọládèjì ajínrere gbogbo ògbó ìjọ csc lágbàáyé wá gbàdúrà gba ìbùkún agbára ìrékọjá wọdún o ọ̀rọ̀ rẹ ó sì dayọ̀ pastor so president csc worldwide pastor eo ọ̀dẹ́jọ́bí general superintendent fch worldwide. èyí mákindé ọmọ ọlátúbọ̀sún ọ̀sàmọ́dún. lọ́dún ẹ̀ lọ́dún irin ìrúnmọ tiẹ̀ lára rere irin ṣe tiẹ̀ nígbó bẹ́ẹ̀ lẹ́fà ń ṣe tiẹ̀ lọ́dàn adúpẹ́ pé gómìnà Ṣèyí Mákindé ń ṣe tiẹ̀ láàrin wa òòyẹ̀ tó là pé gèdè lónìí ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kejìlá Ṣèyí Abíọ́dún Mákindé ìwọ ló yọ bí ọjọ́ tó lé téńté lójú ọ̀run ọdọọdún làárọ̀ mo bì lórí àtẹ̀ ló bá dẹ̀ mí kígbà lékún lékún kálàáfíà òjọba ajá ni ọmọ ò jẹ́ ń petu ọmọ búnibúni abẹ bú wọn ti wọn ti ọmọ ríni ríni abẹ rín kò yẹkẹ kò yẹkẹ ìjánu lé yín san àbí ọ̀sán. ambassadọ taofik arápájà igbákejì alága àpapọ̀ fún pdp lẹ́kùn gúúsù nàìjíríà ló ní kí n máa lọ́gùn ẹ̀ bẹ́ẹ̀ tán tán tán. name is Wale Michael. I bring you season greetings from Online Dynamics Limited. May the best gift of Christmas be yours the gift of love, hope joy, peace, happiness, the gift of salvation. We wish you and those that you love dearly a very happy Christmas filled with an abundance of health and a prosperous new year. Thank you for partnering with Online Dynamics on your travel, tour, and migration process in times past and in the years ahead. Merry Christmas. We hope this Christmas gives you all the blessings you deserve and that the year to come is prosperous and bright. You may reach me on 0803 242 9497. I am Wally Michael and I love you. èlé lọ́jọ́ ìbí yẹ ẹ kú àṣeyẹ mi aṣọ kọ́ ẹ. àyájọ́ ọjọ́bí olóríire tún ti wọlé wẹ́rẹ́ gbogbo ayé ẹ máa jó ẹ máa yọ̀ bẹ́ẹ̀ni gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Olúwaṣèyí Abíọ́dún Mákindé olóríire tó tún ṣe bẹbẹ lójoojúmọ́ látìgbà tó ti gorí oyè nídàgbàsókè ti ń léra wọn bá pàápàá jùlọ lẹ́ka ètò ẹ̀kọ́ ìdí nìyí tí àgbáríjọpọ̀ olùkọ́ni nípínlẹ̀ Ọ̀yọ́ Nigeria Union of Teachers lábẹ́ ìdarí comrade Samson Adédoyin tọ́jú adé ṣe ń kí gómìnà kú ayẹyẹ ọjọ́bí rẹ̀ tó tún kò lókè pẹ̀ àbájọ ọmọ olùkọ́ni ni tó sì ń tọ́jú olùkọ́ni bó ti tó àti bó ti yẹ bàbá wa ń gbàlùgb gbajúgbajù ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ his excellency engineer olúwaṣeyí abiodun makinde lọ́jọ́ kérésì gangan lọ́jọ́ bí ẹ̀ tún kò bó ṣe wá aṣọdún ọdún ní kẹ́dùmarè ó tún ṣọjà ẹ̀mí lọ ibi rere lòkè yìí ń gbé ọ̀rẹ́ olúwaṣeyí abiodun makinde many happy returns of the day. comrade samson adedoye tọ́jú adé alága ẹgbẹ́ olùkọ́ni nípínlẹ̀ ọ̀yọ́ nut ló ń kí gómìnà lórúkọ gbogbo ọmọ ẹgbẹ́ gbogbo ọmọ ẹgbẹ́ association of medical and dental officers ọ̀yọ́ ṣe pátápátá àǹdò wọ́n kí his excellency ṣèyí abiodun ọmọ mákindé pé ẹ̀kú ọjọ́ bí happy birthday to you ìgbà ọdún ọdún kan ni. ṣèyí abiodun ọmọ mákindé ọlọ́jọ́ ìbí máa gbẹ́sẹ̀ ní kankan gbẹ́sẹ̀ ní kankan his excellency abiodun ọmọ mákindé ọlọ́jọ́ ìbí máa gbẹ́sẹ̀ ní kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ni ìwọ tí ó ṣọdún ẹ̀mí wàá ṣòmíràn ohun tara tọmọ àdúrà mi fún ẹni ẹ. ọlọ́jọ́ ìbí máa gbẹ́sẹ̀ ní kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. happy birthday to you pẹ́pẹ́ kúrò lónìí kí n gba ọdún ọdún kan ní fún ẹ. members of association of medical and dental officers. happy birthday to you. happy birthday ṣẹ̀ṣẹ̀lẹ̀. ìgbà ọdún ọdún kan ní fún ẹ. Gbogbo ènìyàn ó yá lórí òkè ìyanu. Òkè tó ń ti ṣe. Tó dojúkọ Augustin University lára ìpẹ́ Lagos State. Victory at last nípìn rẹ̀. Ọdún yìí tó parí tó bá lè wá o mi o. ó yẹ gbogbo oníkojú pé máa bọ̀ wá gbàgbára lórí òkè ìyanu. tó dojúkọ gọ́sí yunifásitì lára ìpẹ́ Lagos State. victory atlas lakunrin ìpàdé òpin ọdún tó máa bẹ̀rẹ̀ ní Sunday December twenty six títí wọ Friday December thirty one ọdún yìí. àkọ́kọ́ ìpàdé ọmọ wáyé láago mẹ́wàá rọ̀. ìkejì ní sọ́ọ̀rù tí a máa bẹ̀rẹ̀ láago mọ́kànlá alẹ́ lójoojúmọ́ fọjọ́ mẹ́fẹ́ fagbá kọ́. àwọn parí ọdún tuntun twenty twenty two kásẹ̀ rẹ̀ lẹ̀. bẹ̀rẹ̀ lọ́jọ́ sunday january two títí wọ sátidé january eight ọdún tuntun olùgbàlejò agbaniránṣẹ́ ọlọ́run aláyé bishop and prophetess lucas àwọn lókòlókò ikọ̀ àti irújú ọlọ́run ló máa wà ń bẹ́ẹ̀. fẹ́ máa wọn olórin ẹ̀mí bí adégbòdù tún ìsáré mélòdì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ pè zero seven zero eight zero eight six zero seven eight four jésù lọ́lúwa. olúwa ṣe. látòrí àkàbà kínní kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bẹ́ẹ̀ his excellency engineer abiodun olúwaṣeyí makinde gun àkàbà ìsẹ̀mí dọdún mẹ́rìnléláàádọ́ta ah. fifty four years engineer abiodun ṣèyí makinde tó ń ṣèyí lọ́wọ́ pẹ̀lú bẹ̀rù olúwa ọdọọdún làárọ̀ lógbò bí ọ̀yọ́ state executive council ṣe ń kí ọkú ọdún ọjọ́ bí rẹ bẹ́ẹ̀ ni wọ́n fi òkúlù tu àdúrà ránṣẹ́ wípé àṣẹ ìṣètúnṣe ládàáwọlé olúwaṣeyí abiodun makinde o. ilé ọmọ rírì rírì bẹ́ẹ̀ ó lọ wọn gbárò. gbígbà rẹ ṣe ń tùlú lára tó fìbẹ̀rù ọlọ́run mú àwọn ìlérí tó ṣẹṣẹ lálẹ́ kákó tí gbogbo kan òṣìṣẹ́ àtàrà ló ń súre fún ọ lórí gbogbo akitiyan àti sọ̀lúdẹ̀rọ̀ ní gbogbo àyè àfi bá ọ gbọ́ ọpẹ́ wípé o tún lé lọ́dún fọdún yín dún fọdún ṣe tuntun nípínlẹ̀ ọ̀yọ́ his excellency engineer abiodun olúwaṣeyí makinde ọ̀yọ́ state executive council ló ń kí ọ fún àjọ̀dún ọjọ́ bí tó papọ̀ mọ́dún tuntun ìlú fẹ́mi lóye ẹ̀mí yín gùn ọ̀pọ̀ àṣẹ òní tẹ̀kọ̀dọ̀rọ̀ twenty twenty one ó dé o. àjọ̀dún yá ẹ̀fọ́kùnrin rẹ̀ ní power of king agbára ọba gbogbo ènìyàn ṣe bí ọba headquarters kárẹ̀ mú ìdí òbí airport area alábíà ìbàdàn ní ẹ máa bọ̀. gbogbo àgbáyé ló ti gbọ́ nípa àjọ̀dún láyé ṣé bí ọba fẹ́ Viva twenty twenty one. ó máa mi ìlú Ìbàdàn títí. bẹ̀rẹ̀ láti sátidé December twenty five títí wọ Friday December thirty one ọdún yìí. power shake room sofa wọnú ọdún tuntun. aago méjì àárọ̀ sí aago méjìlá ọ̀sán ni láti sátidé wọ Thursday. aṣálẹ̀ aago mẹ́fà ìrọ̀lẹ́ Friday. ní crossover mọ́júmọ́ ọdún tuntun. ní ṣẹ́bi àbá kóta. sáré mu ìdí omi. ẹ̀kọ́tẹ̀rì alákíá Ìbàdàn. àwọn olórí ẹ̀mí tó ń bọ̀ ni màmá bọ́lá rẹ̀. mẹ́kẹ́nẹ́ iná yìí. adégbodò twins. sade taiwo. bùnmi akínà nù omi jẹ́ ojú mi. bọ́sẹ̀ adé ìwà. ọmọjọ́lá roland David àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Apostle doctor and prophetess Sẹ́mu Mustapha Jẹ́bi. Bàbá àti màmá Ṣẹ́bi ọba lọ́lùgbàlejò àgbà. Power of King. Lákòrí àjọ̀dún Ṣẹ́bi ọba festival twenty twenty one. Jésù retí rẹ̀ ọjà àjọ pàdé níbẹ̀ ọlọ́run mustapha o ló mú mi ṣe bí ọba. bàbá ṣe bí ọba àpòsù ẹsẹmú mustapha jp ní ó tún léwájú wa lẹ́ẹ̀kejì nínú ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè jordan orílẹ̀-èdè nàìjíríà ló ti bẹ̀rẹ̀ sí ní sẹ̀ ìrì òwúrọ̀ ti wá gbilẹ̀ sórílẹ̀-èdè jordan láfi ní kó má gbẹ̀yìn nínú ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè jordan lẹ́ẹ̀kan yìí bẹ̀rẹ̀ láti monday ọjọ́ kẹrìndínlógún títí di sunday ọjọ́ kejìlélógún oṣù karùn-ún ọdún twenty oh yes the holy pilgrimage to kingdom of jordan will expose you to seven days of spiritual fulfilment seven days of word ministration seven days of prophetic impartation odò Jordan ta ti ṣèrìbọmi fún Jésù àyè tí kẹ̀kẹ́ náà ti gbé Elijah gòkè lọ àti ọ̀pọ̀lọpọ̀ àyè míì tíṣà ìyanu ti ṣẹ̀ nínú bíbélì bí bàbá ṣe bí ọba bá ṣe ń léwájú ni evangelist Bùnmi Akínàánú omijì ojú mi náà máa wà pẹ̀lú wa pẹ̀lú ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run alààyè gbogbo ẹ̀yin tẹ́ gbàgbọ́ nínú ìpè bàbá ṣe bí ọba àǹfààní eléyìí ẹ má jẹ́ kó fòyín ru o ẹ tètè lọ fún kọ́lẹ̀ lónìí ní you fit fly office tó wà ní success house seven up road olúyọlé main estate ring road Ìbàdàn telephone zero 08025249280. You can afford to miss out. Àjàbalẹ̀. Àjàbalẹ̀. Àjàbalẹ̀ ìròyìn ẹ wò ó ẹ jẹ́ àfihàn lọ tààràtà síbi ìròyìn tá a pè lájà balẹ̀ torí wípé òkèlè àkọ́bù tọ̀dọ̀ tèmi tí kì í rà wọn bẹ̀ hmm. ni ó mú mi jẹ́ iṣẹ́ ti ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ajagun gbébọn ti Muhammadu Buhari àti ẹni tí í ṣe ààrẹ ilé asòfin lẹ̀ yìí Ahmad Lawan ẹni tí ṣe abẹnugan iléègbìmọ̀ aṣojú ṣòfin lórílẹ̀‐èdè wa nàìjíríà èyàn gbàjàbíàmílà àti àwọn gómìnà gómìnà tí ń bẹ ní abíòrùlé orílẹ̀‐èdè yìí tó lè rí ẹni ó ti fìgbà kan rí jẹ igbákejì ààrẹ ilẹ̀ wa nàìjíríà rí Àtíkù Abubakar gbogbo wọn pátápátá wọn ránṣọ ẹkú ọdún sí gbogbo ọmọ lẹ́yìn Kristi àti gbogbo àwọn èèyàn pátá tí ń bẹ ní orílẹ̀-èdè yìí wípé a kú ọdún kérésìmesì o wọ́n pe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láṣẹ láyé àti láàyè ìdẹ̀ra wọ́n wá pè fún pé kóńkálukú wa ó fi àyè gba àlàáfíà o torí pé àlàáfíà nìkan ṣo ló lè wá ojútùú sí gbogbo kùdìẹ̀kudiẹ tí ń bẹ ní orílẹ̀-èdè yìí ẹni tí í ṣe àmúgbálẹ́gbẹ́ pàtàkì fún ààrẹ lórí ọ̀rọ̀ gbogbo tó ń jáde sórí afẹ́fẹ́ àti ètò ìpolongo rẹ̀ ọ̀gbẹ́ni Fẹ́mi Adésínà iná lọ́pàá bíi àbídún ọ̀rọ̀ iṣẹ́ òun sí etí gbọ́ gbogbo aráyé wọ́n pẹ́ lánàá ni gbogbo àwọn tá a wí yìí ni wọ́n lọ́sọ̀ ìkíni kú ọdún ní ìpara ìgbáradì ọdún kérésìmesì sí gbogbo ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n wá wí pé orílẹ̀-èdè wa nàìjíríà ń sọmọ lóòkù rẹ̀ bẹ́ẹ̀ ni o àní símọ́ bàbá òun ìyá rẹ̀ ọmọ lójú ìwé kẹjọ ìwé ìròyìn ti the punch. ee aró tó bá dòde ó di dandan ní rírẹ ṣe a rí ìkíni fún ti yàtàyòtò ọdún kérésì tọdún yìí tó tún kò lẹ́nìí òun náà ló wà nínú gbogbo ìwé ìròyìn ilé ìta kówádìí láàárọ̀ tòní o lójú ìwé kẹfà ìwé ìròyìn Saturday Vanguard ni wọ́n fi ọ̀rọ̀ ti ààrẹ ilẹ̀ yìí Muhammadu Buhari lẹ́ni tó jẹ́ wípé ó ń ṣe lálàyé pé bí mo ṣe ń kí yín kú ọdún yìí bẹ́ẹ̀ ni mò ń fẹ́ kó máa dá yín lójú o pé ìgbáyé gbádùn àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà iná lọ́jẹ̀ ìjọba mi lógún tó sì jẹ́ wípé bí nǹkan ṣe máa dùn sí i òun náà ni ìjọba òun ọmọ gbájúmọ́ sí i o àkú ọdún àkú ìyèdùn ìní àkòrí yẹn sọ ṣẹ̀wárí ní ojú ewé kẹrìndínlọ́gbọ̀n ìwé ìròyìn Saturday Vanguard lórí ọ̀rọ̀ tó tún ní ń ṣe pẹ̀lú ti ọdún kérésìmesì wọ́n pe ẹnì tó jẹ́ kátólíìkì ti ẹni tó jẹ́ bíṣọ̀bù ti ìjọ kátólíìkì lórílẹ̀‐èdè wa Nàìjíríà òun náà ló ti ṣe bẹ́ẹ̀ ló ti ṣe lálàyé ìyẹn Most Reverend Augustine Akubeze ìyìn tó sì ń wí pé ẹ wo ìkíǹkí tí mò ń kí gbogbo ẹlẹ́sìn kìrìsìtẹ́nì jákèjádò àgbáyé pé a kú ọdún a kú yè dùn nínú àtẹ̀jáde eléyìí tí ó ń jáde látẹnu ẹnì tí mo kọ ìwé ìròyìn láti kàn sí ni fún iyún eh, Michael Umo nílùú Àbújá ibẹ̀ ló ti pé àákò ti tó kí àwọn táǹkì kú ọdún ọbẹ̀ ìdùmàrèjà ṣe ọ̀pọ̀ rẹ̀ àmọ́ àwọn olórí wa pàápàá àwọn olórí lẹ́ka ti òṣèlú ní Nàìjíríà ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ tẹ́tí sí ti aráàlú ń sọ ẹ gba nàìjíríà nínú hílàhílò ẹ jẹ́ kí àlàáfíà kó túbọ̀ rẹ̀ ṣẹ̀ walẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ẹ fẹ́ ṣẹ̀rí ẹ̀ ojú ìwé kẹ̀ǹdínlọ́gbọ̀n ìwé ìròyìn Saturday Vanguard ibẹ̀ ni ìròyìn yẹn wà láàárọ̀ yìí. ẹjẹ́ tó fi yẹn jẹ́ iṣẹ́ ẹgbẹ́ òṣèlú APC kí n tó wá jó ti ẹgbẹ́ òṣèlú PDP náà mọ́lẹ́gbẹ̀ẹ́. jo nlẹ wọn náà nlẹ o ọyẹ ìlọfà. ẹ lọ jẹrẹ sí i. ojú òwe kẹ mọ mọ mọ wọrí tí wọn fojú adìẹ rí bí n bá délé ní lọ. yíyá lọmọ yàtọ̀ rẹ wọn bá ti dín tán lọ àbí ní bíbọ. ǹjẹ́ bíbọ̀ ǹjẹ́ ní dé. karòyìn. ojú ìwé kẹsàn ìwé ìròyìn ti The Punch tó jáde fún tòní ọjọ́ ọdún kérésìmesì ẹgbẹ́ òṣèlú APC túbọ̀ fi ọkàn gbogbo ọmọ orílẹ̀-èdè yìí wọ́n wí pé àwọn ó dìlífà o páwọn ó so ohun gbogbo tí gbogbo ọmọlẹ́wà nàìjíríà fẹ́ ní ìbámu pẹ̀lú wípé àdéhùn táwọn ṣe níbi ètò ìdìbò gbogbo èyí táwọn ti ṣe sẹ́yìn ọ̀rọ̀ náà ló jáde lẹ́nu ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà nígbàtí ẹni tí ṣe igbákejì ààrẹ ọ̀jọ̀gbọ́n yẹmí ọ̀ṣínbàjò ti ń fi sí ọ̀hún jẹ́ ó wípé ó sì tún kù <clears throat> lápò ti ẹgbẹ́ òṣèlú APC lè tọ́jà pé gbogbo àfojúsùn ẹ̀yìn ọmọlẹ̀ yìí ni làwọn rí wípé ó wá sí ìmúṣẹ nínú iṣẹ́ ẹ̀kú ọdún eléyìí tí gbákejì ààrẹ Muhammadu Buhari náà ti fi ń ṣọwọ́ ìyún ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò wọ́n pe ọ̀rọ̀ ìkíni kú ọdún tiẹ̀ náà tó jẹyọ lólùlù lẹ̀wà nílùú Àbújá lánàá ibẹ̀ ló ti pe gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC àti àwọn alága àti àwọn gómìnà abíàṣẹ ẹgbẹ́ òṣèlú APC wípé ẹ túbọ̀ máa fọkàn àwọn èèyàn yín balẹ̀ ni kẹ́sì wípé ẹ ṣe àdéhùn aláòfegè kọjá pé àdéhùn yín yóò fẹsẹ̀ rinlẹ̀ ẹ rí wípé ẹgbẹ́ òṣèlú APC yóò ṣe gbogbo ntọ́mọ orílẹ̀-èdè wa Nàìjíríà fẹ́ ojúwe kẹsàn-án ìwé ìròyìn ti The Punch mo ti jẹ́ iṣ iṣẹ́ yẹn jẹ́ ń jẹ́ iṣẹ́ ti àwọn ẹgbẹ́ òṣèlú PDP náà ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ẹni tí ṣe alága àpapọ̀ akọ̀wé ètò ìpolongo àpapọ̀ wọn èyún kọ́lá ọlọ́gbọ́ndìyàn òun náà fi sẹ́ẹ̀ kíni kú ọdún rẹ̀ ránṣẹ́ sí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà tẹ́ dórí gbogbo àwọn alátìlẹyìn ẹgbẹ́ òṣèlú people's democratic party ó pọ̀ wọn kú ọdún o àkúyèdún ó ní ọ̀pọ̀lọpọ̀ ọdún láṣẹ láyè ó dà lára àwọn tọ́rọ́ṣẹ́ kíni kú ọdún ti ẹgbẹ́ òṣèlú pdp náà sí gbogbo ọmọ aráyé ẹni ẹni tí ó ti gbà kan rí jẹ́ ààrẹ ní orílẹ̀-èdè wa nàìjíríà èyí olóyè olúṣẹ́gun ọbásanjọ́ bàbá ìyábọ̀ ẹ̀bọ̀ra òwú bàbá náà wípé òun kí gbogbo ìbáṣepọ̀ rẹ̀ láyé àti láàyè wọ́n pẹ́ ṣùgbọ́n o gbígba àlàáfíà láyè àti ìrẹ́pọ̀ ẹ ló lè mú kó orílẹ̀-èdè wa nàìjíríà kó gòkè àgbà. ẹ jẹ́ gbé ọwọ́ iwájú ojú ìwé kẹjọ ni oníwèé ìròyìn eléyìí ti ṣe Saturday Vanguard tó jáde láàárọ̀ tènìyàn ibi tí ẹgbẹ́ afẹ́nifẹ́re tí wọ́n ti fẹ́ ọ̀rọ̀ dà sí ìgboro ayé nínú ọ̀rọ̀ eléyìí tí wọ́n fi ń léde wọn ni ní báyìí o ẹ jẹ́ kí a wí pọ̀hún torí pọ̀hún báyìí là á ṣẹ́fọ̀n bí ó ṣomi kó ṣomi bí ọ̀bá sì ṣèjẹ̀ bí ó ṣoje kó ṣoje o wọ́n ní èyí gangan òun náà ni wọ́n fi ń léde tí wọ́n fi ń pe ẹ wo àákò ti tó báyìí o ààrẹ ilẹ̀ yìí Muhammadu Buhari tóun ti ìṣèjọba rẹ̀ kí wọ́n mọ̀ wípé nǹkan ti yan lórílẹ̀‐èdè yìí lẹ́ka ti ètò ààbò ètò ààbò fẹ̀gbẹ́ wọn gànà ó sì ti ń ṣubú lọlẹ̀ yakata wọn ní nítorí ìdí èyí ńkọ́ o ó ti tó àákò báyìí láti gbé àwọn ìgbésẹ̀ tó lákàkì kétò ààbò ó lè rí ibi fẹsẹ̀ walẹ̀ wọ́n ní àkọ́kọ́ ó ní pípé àwọn eléyìí tí wọ́n jẹ́ bẹ́ẹ̀ tí wọ́n ti jagun fẹ̀yìntì tí wọ́n ní ìrírí tí wọ́n sì ní ọgbọ́n inú tòun òye tá a mú fi ṣe ogun ní jàkadì kan náà búṣẹ́ wọ́n ní àwọn ni kí ààrẹ ó tètè ṣẹ́wọ́ sí o bákan náà ni ló yẹ kí ààrẹ ó ti yá mọ̀ báyìí wípé nǹkan tí a nílò àti nílò ká tún ṣẹ́wọ́ sí àwọn tòkè òkun o kan náà kí wọ́n ó kún à lọ́wọ́ lórí ìpèníjà ètò ààbò eléyìí tó ń bá ilẹ̀ yìí fínra ẹni tó jẹ́ akọ̀wé fún ẹgbẹ́ afẹ́nifẹ́re ọ̀gbẹ́ni jàre àjàyí òǹgẹ́ náà ló fi àtẹ̀jáde òun síta ìwé òun sì kún kẹ́kẹ́ ojú ìwé kẹjọ ìwé ìròyìn Saturday Vanguard ni mo ti mú bẹ́lẹ̀ ń jáǹbẹ̀ ẹja ajá sí i lójú ọjà bá a bá padà dé ìròyìn tó kù ajá balẹ̀. ajá balẹ̀ ajá balẹ̀. ó tún ti yá o. last minute okòrè sì lè yọ Pastor Divine Favour Christian Church of God is Mercy Evangelical Ministry ló ń pe gbogbo ènìyàn síbi ìpàdé àdúrà ọlọ́jọ́ mẹ́fà tó máa ń wáyé ní ọjọ́ mẹ́fà tó parí ọdún. Àkórí ìtọ́dún yìí ni egungun gbígbẹ́ sì lè yè. Ezekiel thirty seven verse three láti ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n ìyẹn twenty six of December twenty twenty one títí di ọjọ́ kẹẹ̀dọ́gbọ̀n thirty eight of December twenty twenty one aago márùn-ún rọ̀lẹ́ títí di aago méje alẹ́ ni ìpàdé àdúrà náà máa bẹ̀rẹ̀ lójoojúmọ́ tó bá wá di ọjọ́ kọkànlélọ́gbọ̀n ìyẹn thirty first of December twenty twenty one one ìṣòro láfi kásẹ̀ ńlẹ̀ bẹ̀rẹ̀ láti aago mẹ́wàá alẹ́ títí di aago méjìlá àbọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ olúwa ni ó fi àdúrà fawọ́ ọlọ́run sílẹ̀ bíi evangelist timothy johnson pastor bọ́lájí àtọ́bàjẹ́ olùgbàlejò ní pastor delege divine favour christian church of god wà ní agboola area mọ́nàtọ́ ìwó road ìbàdàn ẹ̀lú ẹ̀ló zero seven zero three nine four zero two two seven zero nínú ìpàdé àdúrà egungun gbígbẹ́ sí lè yè ayé mi ò ní rí bákan náà lórúkọ jésù appreciation. mo dúpẹ́ oníkú ọ̀rẹ́ bàbá gan ọpẹ́ ló bá dé o. ìpínlẹ̀ ọ̀yọ́ mì tìtì. tá a bá lẹ́gbẹ̀rún ahọ́n kò tó láti ní bàbá lógo. bèrè bèrè ọjọ́ náà rèé bí àná ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kejìlá december twenty five ó tó pé bá wa láyé o. ẹ jẹ́ bá gómìnà wa nípínlẹ̀ ọ̀yọ́ ẹnjìnìà olùsèyí abíọ́dún mákindé dúpẹ́ ọjọ́ àbí wọn. ẹni àkọ́kọ́ ìpínlẹ̀ ọ̀yọ́ bàbá ẹ kú oríire o. ayẹyẹ ọjọ́ àbí ọdún kẹrìnléláàádọ́ta fifty four years old. omi tuntun tó wọ̀ lóòyọ́ tí gbogbo ọ̀yọ́ ń dùn yògbà pẹ̀lú sẹ́rẹ̀rẹ̀ àti ìbẹ̀rù ọlọ́run lọ́kàn ni mákindé fi ń ṣèlú. ọlọ́run jẹ́ kárí yín pẹ́ o. kẹ́ẹ̀pẹ́ láyé kẹ́ẹ̀pọ̀ láàrọ̀. àdúrà wa ni pé ọlọ́run mọ́ padà lẹ́yìn ọmọ mákindé. torí pé ají ṣe bí ọ̀yọ́ láàrí ọ̀yọ́ kì í ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan. alága tá a dìbò yàn ní ìjọba ìbílẹ̀ ìbàdàn náà ọ̀nẹ́rẹ́bù yusuf saib ọ̀làdàyò àgbà ẹgbẹ́ ló sọ pé ìgbà ọdún ọdún kan ni ó kí gbogbo owó èmi kò ní ẹni jésù ọmọ dáfídì ṣàánú fún mi mo jésù olùgbàlà ogun tí gbàdúrà ọ̀ká tí gbàwé ọ̀ká ọmọlá fi yẹjú ẹ̀. bẹ́ẹ̀ lógun tá a fọdún yìí jà kò tún gbọdọ̀ jáde lọ́dún twenty twenty two lẹ́nu wọn fi kọ sí ìrẹsẹ̀ rẹ̀. prophet and evangelist joseph owójọrí pé ó yà ọjọ́ mẹ́ta tó kẹ́ ọdún sọ́tọ̀ fún ogun ẹ̀yìn ènìyàn fún ìdúgbò àkàṣe tọ́lọ́ fẹ́ fọdún tuntun twenty twenty two sóore mẹ́rẹ̀ẹ̀rí láyé onígbòjìgbò gbogbo ènìyàn tó bá bá òun pàdé nínú ìjọ fear not international ministry sacrifice of praise làkórí àdúrà tuesday twenty eight oṣù kejìlá yìí ni yóò bẹ̀rẹ̀ ní thursday thirty aago mẹ́rin ìrọ̀lẹ́ làdúrà máa bẹ̀rẹ̀ lójoojúmọ́ friday twenty thirty one nàdúrà crossover wádùn tuntun ọ̀pọ̀nẹ́sẹ̀ ọlọ́run àtàwọn ẹ̀kọ́ ní ẹ̀mí ní bọ̀ bíi pastor mrs olúronke ẹ̀sán pastor jazz adédigba pastor joseph felsi lady evangelist bùnmi akínlẹ̀yẹ lady evangelist jùmọ̀kẹ́ owólabí pẹ̀lú fear not glorious voice lọ́dúnwó máa lò pẹ̀lú kọ́ rẹ̀ láti fi kí bí inú ìbàdàn ọkọ̀ lódòdó ẹ wọ̀ kẹ́ bọ́lẹ̀ ní yàrá wọ̀ fún ẹ tẹ̀lé wọn lọ́kadà ń bẹ̀ ẹ sọ fún pẹ̀lú ọjọ́ fear not international ministry tó wà ní onímọ̀lẹ́ estate wọ̀ fún kútẹ́ ìbàdàn jésù lọ́dúnwó. Hydrotonic àtẹ̀jẹ́ ṣe o. ó fara lókun ìlera àtẹ̀bára. àìsàn ò lè ráyè wọlé tó bá lo Hydrotonic. bẹ́ẹ̀ni ẹ̀bẹ̀ kan fún mi. ṣe ti gbọ́ o. kàkà rẹ̀ ọmú rẹ̀ rodò. afara lókun bẹ́ẹ̀ni ni Hydrotonic. èròjà tó kọ́ lágbàtà wà nínú rẹ̀ tó ń ṣara lóore. Hey. É. milk tonic 100% percent natural yenkem international ló ṣe organic remedies ló ń distribute ẹ̀ jákèjádò nàìjíríà ó ti wà láwọn ilé ìtajà oògùn chemist àti pharmacy stores lágbègbè rẹ àǹfààní wà tẹ́ bá fẹ́ ra pálí méjì mẹ́ta milk tonic abẹ́ fẹ́ di alágbàtà ẹ̀ ẹ pé yenkem ìbàdàn office manager lórí aago zero nine one three seven six seven six one seven six tàbí zero nine zero six one four seven four seven seven seven real tonic kò ṣe é mà ní atẹ́jẹsí oògùn ní ẹgbẹ́ gbà bẹ́ẹ̀. ó fara mọ́. Ọlá Memorial Miracle Camp ìkejì arákejì ìpínlẹ̀ Ọ̀ṣun kájọ pàdé níwájú Ọlọ́run Joseph Ayọ̀ Babalọ́lá nínú ìpàdé àdúrà ọlọ́dọọdún ni ìyẹn cross over cross over twenty twenty one àti ìfàmì òróró yàn láti wọnú ọdún tuntun falala Sunday ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n twenty six December yìí ló máa bẹ̀rẹ̀ títí di Saturday ọjọ́ kìíní oṣù kìíní January four twenty twenty two yóò mọ wáyé lówùúrọ̀ àti ìṣòro lójoojúmọ́ máa bọ̀ wá fún ìgbàlá ọkàn kó o sì tún ní ìpín nínú agbára bíi ti gbani lásìkò ìpàdé di ṣíṣí fún gbàkẹ́ta bèrè fún agbára ìmínímọ́ tí yóò ṣàtọ̀nà rẹ wọnú ọdún tuntun. bẹ́ẹ̀ gẹ́gẹ́ lodò omi àdúrà ayọ̀ babalọla yóò di ṣíṣí lẹ̀. àwọn olórin ẹ̀mí bíi evangelist Bisi bísí aláwìyé àlùkò arambada tóye tolú adélẹ́gàn olúwa lóni bísí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ni yóò mọ forin jíṣẹ́ mi. àwọn ìránṣẹ́ ọlọ́run aláàyè lolúwa yóò máa lò. pastor friday andansi assistant camp coordinator prophet sam olúwalọ camp coordinator prophet hezekiah o ọládèjì ajínrere gbogbo ògbó ìjọ csc lágbàáyé wá gba àdúrà gba ìbùkún agbára ìrékọjá wọdún tuntun o. ọ̀rọ̀ rẹ̀ ó sì dayọ̀ pastor so ọládélé president csc worldwide pastor eo ọ̀dẹ́jọ́bí general superintendent CCH worldwide. Without strong watchdog institutions, impunity becomes the very foundation upon which systems of corruption are built. And people's indifference is the best breeding ground for corruption to grow. Thus, the very reason your state government is ready to fight all forms of corruption to a standstill through the establishment of the Oyo State Anti-Corruption Agency, Oyaka. Yes, we must all speak out when public funds are diverted to personal pockets, even through fake government receipts and tickets. When contracts awarded are not done at all or only completed printed on paper after the release of fund. Speak out! When favoritism is celebrated above hard work and right, when you're threatened or victimized for refusing to take or give bribe, speak out! If you discover any unlawful act in any government ministries, departments, and agencies, speak out by contacting the Oyo State Anti Corruption Agency, Oyaka, with your petitions at Porta 473 Fajimi Street, Agodi, Ibadan. Note, petition must be evidence based and no anonymous petitioners. It's, it's no, no tolerance, tolerance for any form of corrupt practice citizens in Oyo State. This message is sponsored by the Oyo State Anti Corruption Agency, Oyaka. ọdún twenty twenty one ti gbé àpò àbílà rẹ̀ kọ́rùn ó ti ń lọ ọ̀pá àdúkọ̀yọ lọ́dún yìí aláàmúgbórí ológun hanu ìjàgbá ńlá dé wá gbọ́ mi ìrètí rẹ òpin o àánú àtòrí ọ̀fẹ́ ọlọ́run ló kù food for christ gospel mission aka power of the law ministry tọ́kalẹ̀ sí ẹ̀yìn all motors olùfẹ̀rẹ̀ olùbàdàn níbi tí ọlọ́run ti ń lo reverend dr kulon ewumi wọ́n pè wá síbi ìpàdé ńlá lọ́jọ́ márùn-ún tó parí ọdún pẹ̀lú àkòrí àánú àtòrí ọ̀fẹ́ ọlọ́run fún òpin ọdún monday twenty december títí wọ thursday thirty eight december twenty twenty one ìsọjí tí omi gbogbo olùbàdàn ti ti ní o ládojúkọ brent complex ọjà sọ́mi olùfẹ̀rẹ̀ ní ó ti wáyé láago márùn rọ̀lẹ́ lójoojúmọ́ ìdánilẹ́kọ̀ọ́ ń bẹ o lọ́jọ́ monday twenty seven àti tuesday twenty december twenty twenty one láago mẹ́sàn-án òwúrọ̀ ṣùgbọ́n nínú ìjọ food for christ ẹ̀yìn all motors olùfẹ́ road nìbàdàn december náà ti wáyé o friday thirty five december aago mẹ́jọ àṣálẹ́ abẹ́rẹ́ crossover night nínú gbọ̀ngàn food for christ àwọn ikọ̀ ọlọ́run alàyè tí wọ́n ń bọ̀ nìwọ̀nyí reverend káyọ̀dé kọ́láwọlé pastor sayo ọ̀nàọ́lápọ̀ àtàwọn yòókù tẹ mọ́gbà àwọn olórin ẹ̀mí lágbàáyé baba food for christ reverend dr kúnlẹ̀ ọ̀nàwùmí lọ́lùgbàlejò telephone zero zero three seven one five two lolúwa lolúwa makanaki makanaki <laughs> mo ṣe àmọ̀ díẹ̀ tó fi gbé tọ́pù rò ni. gbèrú nìkan kọ kọ́dà mo tún fọ aṣọ lọ. kání tẹ́lẹ̀ ni n ti pààrọ̀ fóònù bíi ẹ̀mẹ́fà wo fóònù rí ó dúró ni. bẹ́ẹ̀ni o ojúlówó ṣe fi wẹẹbù gèje top success ni kò máa rò nípa rẹ̀ tó o bá fojúlówó fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọlọ́kùn ọ̀jọ̀kan lẹ́dínwó jùlọ tẹlifíṣàn gbẹdutọ milẹ titi firiji iye kọndisana wọ́sí masini àti gbogbo èlò létí lónà pátá top success tó fi máwọn èròjà fóònù kọ́mù àti laptop bọ́ọ̀sì ṣe é rajà lọ́mọ fẹ́ bùkàbìtì ṣèfàjẹ́ má sì gbàgbé ọ lè ra fọ́ọ̀nù pẹ̀lú ìdá ọgbà péré tí fóònù ó sì di ti ẹlẹ́sẹ̀kẹsẹ̀ tọ́sí máa ṣàn yòókù díẹ̀díẹ̀ díẹ̀ ìwọ náà kà sí top sources ní woro roundabout ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ ecobank lójú ọ̀nà tó lọ sí ring road challenge ìbàdàn àtúwọ̀ send cocoa house dùgbẹ̀ ìbàdàn tó fi mẹ́ka care building kún elizabeth mọ́kọ́lá àti nínú ilé epo total grace mọ́kọ́lá ìbàdàn zero eight zero seven four eight eight eight eight eight eight aid o sì lè kàn sí topsources.ng. Good morning, doctor. Welcome, Mamana. You bring your sister today? No, doctor, na my neighbor be this o. Oh. I don dey beg her to join us register for antenatal for hospital, but she no gree. Madam, why now? You no know say you suppose come register for antenatal when you dey pregnant. Doctor, I no wan catch coronavirus. No be hospital the thing dey dey pass. If you cover your nose and mouth with face mask, do everything dem say make you do. Corona no fit catch you for hospital. Abeg help me tell am o. Oh. But look me now, I no sick no be sick people dey come hospital. madam no be every problem dey show for face when women get belle you hear these women outside no be play dey come play o oh. dem dey learn many things to help dem during pregnancy and doctors dey check dem to make sure say mother and baby dey fine. thank you doctor i no know say na so e be make i register for an ten atal quick quick. Register for antenatal care once you know you are pregnant. Hospitals are still safe. This message was brought to you by the State Ministry of Health with support from Epping Public Health Initiatives and U.S. Centers for Disease Control and Prevention. Ajabale, Ajabale. Ajá balẹ̀. igbákejì alága àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú PDP lẹ́kùn gúúsù orílẹ̀-èdè nàìjíríà ambassador Taofik Ọládẹ̀jọ Arápájà ó ti ń dáwọ́ dùnú pẹ̀lú gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ẹ̀rọ olúṣèyí abíọ́dún mákindé fún ti ayẹyẹ ọjọ́ bíi ọdún kẹrìnléláàádọ́ta fifty four years lónìí òde yìí ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kejìlá ọdún twenty twenty one ta wà yìí ambassadọ arápájà ó buwọ́lu ìkíni ọjọ́ bí ọ̀hún láti pàṣẹ ọ̀gbẹ́ni bámitálẹ̀ ibrahim amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì fún ambassadọ arápájà lórí ètò ìròyìn àti kéde sétígbọ̀ aráàlú ambassadọ arápájà ó tọ́ka sí ọjọ́ bí gómìnà eléyìí tó ṣe kòńgẹ́ ọjọ́ bí jésù kristi olùgbàlà táwọn èèyàn sì ń ṣàjọyọ̀ ọjọ́ bíi Jésù Kristi káàkiri àgbáyé ìdùnnú àtayọ̀ ló jẹ́ wípé ètò ìṣèjọba rere ó ti rẹ́sẹ̀ walẹ̀ yíká ìpínlẹ̀ Ọ̀yọ́ o kò sí àní-àní ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ń dọ̀tun lẹ́ka gbogbo láti pàṣẹ adarí rere bíi onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ẹni tí ètò ìṣàkóso ìṣèjọba rẹ̀ tó kún fún àṣeyọrí aláìlẹ́gbẹ́ táwọn èèyàn tí wọ́n sì ń jàǹfààní ètò ìṣàkóso tó wà lóde yìí nípínlẹ̀ Ọ̀yọ́ àyàfi kọ́lọ̀hún ọba aláàánú kó máa ṣàtìlẹ́yìn fún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ẹ̀rọ olúṣèyí abíọ́dún mákindé ni òkó lè bá àtúbọ̀ ṣàṣeyè eléyìí tálákàn ṣepo pẹ̀lú ẹ̀mí gígùn àtàláfíà tó péye ambassadọ arápájà lórúkọ ẹgbẹ́ òṣèlú pdp lẹ́kùn gúúsù wọ́n fi ìdùnnú àtayọ̀ hàn sí gómìnà fún ti ọjọ́ bíi ọdún kẹrìnlé láàdọ́ta tó tún kò lónìí òde yìí bákan náà àwọn adarí nínú ẹgbẹ́ òṣèlú pdp nípínlẹ̀ ọ̀yọ́ àwọn náà ń fò fáyọ̀ ambassadọ arápájà ó tún kí àwọn ọmọlẹ́yìn kristi fún ti ayẹyẹ ọdún kérésìmesì yìí bẹ́ẹ̀ ló sì tún pàrọwà láti jẹ́ kí ẹ̀mí ìfẹ́ kó jọba láàrin ara wa o lákòótán káwọn èèyàn sì tún fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú gómìnà pínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ olúṣèyí abíọ́dún kíṣẹ́ rere kó lè bá a máa tẹ̀síwájú yíká pínlẹ̀ ọ̀yọ́. hello Mr. TJ. Hello, Kule. Please, do you know any school with unwavering discipline and high moral standards? I know of a school with high moral standard and academic excellence. It is Glory Academy International College. At Glory Academy International College, their students are well and excellently prepared for WAEG, UTME, and post-UTME. The result of which guarantees at least 95% of the students admission into federal universities, including University of Ibadan. Glory Academy International School's teachers Graduates are seasoned, dedicated, diligent, and well qualified. At Glory Academy, we charge moderate fees and give rebate to students whose parents are low income earners, as well as scholarship to brilliant indigent students. Glory Academy International Schools with nursery, primary, and college is located at 46 A and B to Kumbojo Street, Orogun, Ibadan. For inquiries, please call 080 Be sure of tomorrow. Register your child at Glory Academy. Academy International School. VG twenty twenty one. Ẹyin tó ti mọ bí Ọlọ́run ti máa ń rìnrìn agbára nínú ìṣòro ọjọ́ méje tó parí ìrìn ọdún kọ̀ọ̀kan. Tíjẹ́ Supasẹ̀ fún Pásítọ̀ Joseph Akíákíá Dédé CAC Eagle Sins Assembly ti twenty twenty one. Ẹ̀bùn tẹ yíyanjú CRV. Gbogbo ènìyàn yẹ Jésù ìrìnàjò tó bá fara hàn láàrin ọjọ́ méje yìí. bẹ̀rẹ̀ látọjọ́ sátọ̀dẹ̀ twenty five ní friday thirty first december. aago mọ́kànlá alẹ́ nínú àdúrà yóò ti máa jọ. lábẹ́ ìgbé olórí rẹ̀ edward k alabi. prophet timothy oyèkúnlé. prophet john olúwapẹ̀mí. prophet michael fakilẹ̀. àwọn olórí ẹ̀mí bukola akadéṣẹ́ wọlé jésù. ayọ̀dẹ oyè wọlé ìṣòro ayé mi dìtọ̀. tọ́yọ̀ ládẹjọ́ kúkí praise olùgbàlejò àti ìwọ́rọ̀ bọ́sì sí ọ̀nà olódún fílàní yàrá chọ́ọ̀chì wákàjà yẹ̀rọ ní kẹ́ ẹ máa bọ̀ CAC eagle six assembly ládẹ́yẹ o ọ̀pẹ máa dé bá làkàkà ìrọ̀rùn ni wàá bẹ̀rẹ̀ ìrìnàjò twenty twenty two gbà bẹ́ẹ̀. adarí lẹ́ka ètò òṣèlú títún ṣe adarí ẹ̀ka ètò ìṣàkóso ààrẹ látòsà LCDA honourable àkànbí waheed adeniyi tí gbogbo èèyàn mọ̀ sí bíi irọ́ ó ti ṣàpèjúwe gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Olúṣèyí Abíọ́dún Mákindé gẹ́gẹ́ bí akínkanjú ẹ̀dá ẹni tó ti kópa ribiribi tí ò ṣeé gbàgbé látìgbà tó ti gorí àlééfà ètò ìṣàkóso gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀nrẹ́bù Àkànbí Waheed Adéníyì bíi irọ́ ó ṣàtúpalẹ̀ ọ̀rọ̀ ọ̀hún lásìkò eléyìí tí ó ń dáwọ́ dùnú pẹ̀lú ìránṣẹ́ ìkíni ọjọ́ bí ọdún kẹrìnléláàádọ́ta fifty four years sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Olúṣèyí Abíọ́dún Mákindé eléyìí tó ń ṣe lónìí òde yìí bákan náà ló tún wòye wípé àwọn àṣeyọrí látọwọ́ gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ gbogbo nǹkan wọ̀nyí ló ṣe é fojúre o ọ̀nàrẹ́bù adéníyì àkànbí waheed bíirọ́ ó ṣàfiwé gómìnà gẹ́gẹ́ bí ẹnìkan gbòógì tọ́lọ́hún ọba tó fi jíǹkí ìpínlẹ̀ ọ̀yọ́ lásìkò tá a wà yìí o ọjà iṣẹ́ rere rẹ̀ látọwọ́ gómìnà ó sì ti tàn kálẹ̀ yíká ìpínlẹ̀ ọ̀yọ́ táwọn èèyàn sì ń fojú rí lọ́kọ̀ọ̀kan ìjèjì pẹ̀lú àwọn iṣẹ́ ìdàgbàsókè lọ́lọ́kan òjọ̀kan síwájú sí ọ̀nàrẹ́bù waheed àkànbí bíirọ́ ó ṣàkàwé gómìnà Ṣèyí Mákindé gẹ́lẹ́ bí ìgbà tí olùgbàlà tó bá wá sílé ayé ni o fúngbàlà àwọn èèyàn lákòótán rẹ́wọ̀ àkànbí ibi irọ́ lórúkọ àwọn lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan lágbo òṣèlú àwọn lọ́balọ́ba àwọn aṣáájú ẹ̀sìn àwọn oníṣẹ́ ọwọ́ pẹ̀lú àwọn oníṣòwò àti gbogbo èèyàn ààrẹ látòsà SCDA gbogbo ẹ̀ gbogbo ẹ̀ wọ́n yin ọlọ́run fún àánú rẹ̀ lórí ayé gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ọlọ́pọ̀lọ́ pípẹ́ ẹ̀dá ni onímọ̀ ẹ̀rọ olúṣèyí abíọ́dún mákindé ẹni tó ń ṣe ayẹyẹ ọjọ́ òbí rẹ̀ lónìí òde yìí lẹ́yìn náà ni wọ́n ń ṣe ládùúrà wípé kọ́lọ́hún ọba nínú àánú rẹ̀ kó fún gómìnà pínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ olúwaṣèyí abíọ́dún mákindé lẹ́mìí gígùn àtàláfíà tó péye tí ó fi ṣèṣẹ̀mí ayé rẹ̀ arábìnrin yétúndé fádípẹ̀ ọ̀làdépò adarílẹ̀ka àròyìn àti kéde sétígbọ̀ aráàlú fún ààrẹ látòsà LCDA ló fi àtẹ̀jáde ìkíni ọdún yìí síta. ayé mi fi sẹ̀rọ̀ lọ́nà ìyanu bẹ́ẹ̀ ìlú ìbàdàn tó mì tìtì yàtọ̀ bẹ̀rẹ̀ ní tuesday december twenty eight sọ́jọ́ ẹtì friday december thirty one twenty twenty one yìí bí jésù oníṣẹ́ ìyanu tó ti ṣe tán láti fi ìyanu ńlá bẹ àwọn ènìyàn rẹ̀ wò níbi ìsọjí ẹlẹ́ẹ̀kan lọ́dún nẹ̀ tá a mọ̀ sí ìsìnà ó tó gẹ́ má jìnnà mọ́ o ilé ìjọsìn holy seed assembly oisia tó wà lẹ́yìn ọ̀nkú bread elewúrẹ́ junction adọ́gba road mọ́nàtẹ́ ìbàdàn ni ẹ máa bọ̀ wá pàjọ́ olùgbàlà gẹ́gẹ́ bí àkòrí àjọ̀dún tọdún yìí ìyanu ọlọ́run wonders of god ìsọjí alágbára ńlá tí ó máa wáyé lọ́jọ́ four pm to to eight pm ni ìyẹn tuesday december twenty eight to thursday december thirty twenty twenty one friday december thirty one cross over night oríire kọjá láti kí ọdún tuntun twenty twenty two káàbọ̀ láfihàn ṣe o ẹgbẹ́ mẹ́sà sálẹ̀ nine pm nìyẹn ó bẹ̀rẹ̀ lè jẹ evangelist yemi david latabule ọ̀ṣẹ́ akwaya ọ̀ṣẹ́ drama group àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo wọn láàjọ wà mẹ́ prophet ojúọlá dégìdẹ́ yóò fọ̀rọ̀ lọ́nbọ̀ wa bàbá wa nínú olúwa prophet títù àlàbí lónìí òwágbà yanu tiẹ̀ náà lọ́dọ̀ jésù afẹ́ lọ jayé. àgbẹ̀ni tó fẹ́ jẹ̀gbádùn tòmí alàgbà àjàyè ọba àjàyè Disney lamẹ́ríkà ní nàìjà ó yá ní Supreme Continental Hotel and Resort níbi táwọn ọ̀tọ̀kùnú ìlú tó mọ yìí wúrà ti ń fara nísìmí jẹ̀gbáládùn tí ò lẹ́lẹ́gbẹ́ gbogbo àwọn yàrá tó wà ń bẹ̀ ló ṣe sun ayọ̀ pẹ̀lú àwọn ohun amúlétutù tó débẹ̀débẹ̀ odòwe adágún ìgbàlódé swimming pool ń bẹ́ bẹ́ẹ̀ àwọn oúnjẹ àjẹpọnu ló gbẹ̀yìn pẹ̀lú oríṣiríṣi omi mọ ìjókòó Supreme Continental Hotel and Resorts àjànàkú kọjá mo rí nǹkan fìrí wọ́n fi wúrà dára síbẹ̀ yẹn sà gbogbo agbègbè bíi dígí tẹ́ bá ṣe ń dẹ́sẹ̀ wọbẹ̀ ní gbogbo àwọn òṣìṣẹ́ wọn mọ̀ ṣe yín bí ọba Supreme Continental Hotel and Resorts wà ní Supreme Continental Way Akibio Layout Gateway Community Ọ̀yọ́ Ìbàdàn Expressway Ìlọ́ra pè wọ́n sórí zero seven zero four eight four nine two five zero four Supreme Continental Hotel and Resorts ibi tó ṣàrọ̀ ọ̀tọ̀ láti fara ní sí mi. ìgbìmọ̀ lọ́balọ́ba níjọba àbílẹ̀ gúúsù ìlà oòrùn ilẹ̀ ìbàdàn ìbàdàn south east local government traditional council lábẹ́ alága ọba dr mashood ọlálékè ọlálékàn balógun ìṣọ̀lá ọ̀tún olúbàdàn wọ́n kí gómìnà pínlẹ̀ ọ̀yọ́ ọlọ́lá jùlọ gómìnà pínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ẹ̀rọ olúṣèyí abíọ́dún makinde kú oríire ọjọ́ bí eléyìí tó tún kò lónìí òde yìí ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kejìlá ọdún 2021 tàwa yìí gómìnà tó pe ẹni ọdún mẹ́rìnlé láàdọ́ta 54 years wọ́n ṣàpèjúwe ìṣèjọba gómìnà Ṣèyí Mákindé gẹ́gẹ́ bí eléyìí tó ti mú ìyàtọ̀ débá ètò ọrọ̀ ajé ètò ẹ̀kọ́ ètò ọ̀gbìn ètò ààbò pẹ̀lú àwọn iṣẹ́ ìdàgbàsókè káàkiri ìpínlẹ̀ Ọ̀yọ́ lákòótán wọ́n ń ṣe ládùúrà pé kọ́lọ́hún ọba nínú àánú rẹ̀ kó fún gómìnà lálàáfíà tó péye láti lè bá a tẹ̀síwájú nínú iṣẹ́ rere eléyìí tó yàn láàyò tó ń ṣe ọdọọdún ni sápó rúwé ọdọọdún ni pèrègún ló ń gbé aṣọ ọ̀tún wọ̀ lálẹ́ odò gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé kẹ́ẹ̀gbó kẹ́ẹ̀tọ́ ìgbà ọdún ọdún kan ni o olùkéde ìgbìmọ̀ lọ́balọ́ba ìjọba àbílẹ̀ Ìbàdàn South East lábẹ́ alága Dr. Moshood Ọlálékan Balógun Ìṣọ̀lá ọ̀tún Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ló ń kí wọn bàbá títí kí ló dé tó ń wò bí ẹni tọkọ jálẹ̀ báyìí ó sì ń jẹ́ kó dàbí ẹni wípé mò ń foko owó tèmi tàfàlà àbí èmi náà nílò owó láti rajà ni. ó dàbí ẹni pé o ò mọ bó ṣe ń lọ lórílẹ̀‐èdè yìí rárá níbo ni mo ti fẹ́ rí owó láti rajà sí ṣọ́ọ̀bù mi láàrin ọjọ́ méjì. pẹ̀lú ọ̀nà àbáyọ ètò ìyàwó tuntun advance forty eight láti iléeṣẹ́ advance lafayette microfinance bank o lè gbà tó ọgọ́rùn-ún méje àtàádọ́ta ẹgbẹ̀rún náírà láàrin ọjọ́ méjì láti yanjú ìṣòro owó fún okòwò rẹ ní kíákíá o kò nílò láti fowó pamọ́ pẹ̀lú tàbí onídùúró kí wọ́n tó yá ọ lówó kò sí nira rárá. pè wá lónìí sórí zero seven zero zero zero advance ìyẹn ní zero seven zero zero zero two three eight two six seven tàbí kò kàn sí wa lórí ẹ̀rọ ayélujára www.advancenigeria.com láti bẹ̀rẹ̀. gbogbo ìgbìmọ̀ lọ́balọ́ba ìjọba àbílẹ̀ Ìbàdàn North lábẹ́ alága wa babawa wa Latif Gbàdàmọ́sí Adébíyìnpé tí í ṣe òsì balógun ilẹ̀ Ìbàdàn ó ń fi àsìkò yìí kí bàbá wa gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ olúṣèyí abíọ́dún mákindé ó ń bá a dáwọ́ dùnú fún ti ayẹyẹ ọjọ́ ìbí wọn eléyìí tó tún kò lónìí ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kejìlá ti ṣe ọjọ́ kérésì à ń gbàládùra pé ọlọ́run yóò túbọ̀ dá ẹ̀mí yín sí o ẹ ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé nínú ìdùnnú àtayọ̀ tó dùn pọ̀ pẹ̀lú àṣẹ orí tó péye ìpínlẹ̀ ọ̀yọ́ kò ní bàjẹ́ o àmì àṣẹ olùkéde gbogbo ìgbìmọ̀ lọ́balọ́ba ti ìbàdàn north local government lábẹ́ alága wa bàbá wa Latif Gbàdàmọ́sí Adébíyìnpé tí ṣe òsì balógun ilẹ̀ Ìbàdàn. my dear bá mi gbé náà. Ah, gbé kí ni wo mi ò ní gbélé sílẹ̀ fún ẹ. bá mi gbé. àṣé ah, wọn nìkan ló mọ nǹkan tó dáa ni. ó jẹ́ gbé fún mi. díà mi ò ní gbélé sílẹ̀ mo máa jẹ́ tán ni tọkọ-tìyàwó kí ló dé tẹ̀ ń léra yín kiri inú ilé. ẹ má mà dá lóhùn ó fẹ́ gba búrẹ́dì lọ́wọ́ mi ni. torí búrẹ́dì lẹ ṣe léra yín kiri inú ilé. wàá ti máa gbọ́ fresh bite bread ó ládùn mílíkì ó yàtọ̀ sáwọn oníṣòyà milk tí wọ́n ń pè ní mílíkì bẹ́ẹ̀ ló tún wà láládùn sandini stainless oven ni wọ́n fi bẹ́ẹ̀kì ẹ̀. fresh bite pastries delight àwọn ni wọ́n ṣe fresh bite bread tí wọ́n wà ní teachers house street olúyọ̀lé ìbàdàn ọ̀yọ́ state email wọn freshbite two two four seven at gmail dot com fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ lè pè wọ́n sórí oh nine o oh two nine four four six o oh o oh seven. bẹ́ẹ̀ là ń wá alágbàtà káàkiri nàìjíríà fresh bite bread tasting fresh all day. ìbàdàn south east local government tó kalẹ̀ sí màpó nílùú ìbàdàn wọ́n ń dáwọ́ dùnú pẹ̀lú akẹ́kànjú ẹ̀dá ọkùnrin takuntakun ni ẹni tó nífẹ̀ẹ́ àfojúsùn rere gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ẹ̀rọ olúṣèyí abíọ́dún mákindé fún ti ayẹyẹ ọjọ́ bíi ọdún kẹrìnléláàádọ́ta fifty four years èyí gan-an ló fà á tí alága ìjọba àbílẹ̀ ìbàdàn south east honourable emmanuel olúwọlé aláwọdé òun pẹ̀lú àwọn lẹ́ẹ̀kanlẹ́ẹ̀kan lágbo òṣèlú àwọn ìgbìmọ̀ lọ́balọ́ba àwọn òṣìṣẹ́ àwọn ọ̀rẹ́ àtojúlùmọ̀ pẹ̀lú àwọn èèyàn ìjọba àbílẹ̀ ìbàdàn south east àtàwọn tí wọ́n wà nílẹ̀ òkèrè gbogbo wọn wọ́n ti dá ọkọ̀ ọpẹ́ wọn pọ̀ nípasẹ̀ ayẹyẹ ọjọ́ bíi gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ olúṣèyí abíọ́dún mákindé eléyìí tó tó kò lónìí òde yìí ti ṣe ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kejìlá ọdún 2021 tá a wà yìí wọ́n ṣàpèjúwe gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ olúṣèyí abíọ́dún mákindé gẹ́gẹ́ bí ẹnìkan gbòógì tọ́lọ́run ọ̀bá rán wá sí ìpínlẹ̀ ọ̀yọ́ lásìkò tá a wà yìí pé kó máa sọmọ aráyé lóore àwọn iṣẹ́ àkànṣe tó ń ṣe yíká ìpínlẹ̀ ọ̀yọ́ àwọn èèyàn wọ́n sì ń fojú rí lọ́kọ̀ọ̀kan ìjèjì kọ́lọ́run ọ̀bá láàánú kó jẹ́ kí ẹ̀mí gómìnà kó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé pẹ̀lú àlàáfíà tó péye ọ̀rẹ́bù aláwòdé Emmanuel Olúwọlé alága ìjọba àbílẹ̀ Ìbàdàn South East ló ránṣẹ́ ìkíni ọjọ́ ìbí ọ̀hún bọ́dún kérésì ṣe ń súnmọ́lé tọ́dún tuntun náà sì ń kalẹ̀ kó ó mà yẹ kó o ní nǹkan rere àrítọ́ka sí fi wọnú ọdún tuntun tí ń bọ̀. ìdí gan sì rèé tí design bricks homes and property fi ṣàgbékalẹ̀ àǹfààní bàǹtàbàǹtà láti donílé lórí pẹ̀lú ìfọ̀kànbalẹ̀. operation jms lèyí ìyẹn túmọ̀ sí pé jí má sùn bọ́dún yìí ṣe ń lọ sópin break the yoke before you break the year. ẹ wá jẹ àǹfààní tó rọ̀ṣọ̀mù bíi forty percent discount lórí ilẹ̀ tẹ́ bára láwọn estate design bricks tó wà ní ìbàdàn ṣàgámù ìjẹ̀bú abẹ́òkúta òṣogbo Òṣogbo Èkó àti Àbújá kẹ̀sì tún gba àwọn ẹ̀bùn gbàǹkọ́gbòsà bíi rẹfrigirétọ̀ TV jẹnẹrétọ̀ microwaves blender pressing iron àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ má sì gbàgbé pé àǹfààní free foundation five bags of cement fifty blocks àti tipa ayọ̀rìn kan tó fi mọ́ free documentation sí wa lórí gbogbo lẹ́tẹ̀ bára ní design breaks ẹ sì kú ojúlọ́nà fún estate wa tuntun tá a kó jáde bí ọmọ tuntun lákìyẹlé along Oyo express road. láti jàǹfààní design bricks operation jms lásìkò ọdún yìí pé zero nine zero three nine three seven five one one zero àjọsọ àtàdéhùn bẹ́ẹ̀ o ìsọjí alágbára ti ìjọ sanctuary of christ evangelical church ìbàdàn city of refuge ti dé o ìsọjí yóò bẹ̀rẹ̀ lọ́jọ́ ajé monday ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n títí dọjọ́bọ̀ thursday ọgbọ̀njọ́ aago márùn-ún rọ̀lẹ́ ó ní ìsọjí máa wáyé lójoojúmọ́ nínú ilé ìjọsìn wa tó wà ní nọ́mbà eleven ọlábíyí àgọ́rò street sẹ̀míbíọ́ bus stop lójú ọ̀nà èkó síbàdàn ní àdójúkọ cac grammar school tó ń bẹ ní adéṣọlá pábánbárì ibẹ̀ òun náà ní ti ìṣòro àṣekágbá eléyìí tó máa wáyé lọ́jọ́ jímọ̀ ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kejìlá títí tuntun ọdún twenty twenty two aago mẹ́sàn-án àṣálẹ̀ òun náà ni ìṣòro alágbára máa bẹ̀rẹ̀ lábẹ́ àwọn ìránṣẹ́ ọlọ́run alààyè àwọn bíi ọ̀mọ̀wé eo falade evangelist pọ̀jù johnson pastor ea adọ́túbẹ̀rù látẹ̀kọ́ pastor joel ajibola pastor jide babajide ẹ tún máa bá àwọn olórin ẹ̀mí pàdé àwọn bíi màmá wa bọ́lá rẹ̀ lady evangelist yemi devi kenny ológunara sanctuary voices the dentist àti divine mercy voices àwọn tí ó máa gba àwọn èèyàn lálejò ni bàbá àti màmá wa ọ̀mọ̀wé gbadé àti ronke òjò ẹ ẹ wá láti wá rí agbára olúwa bíi ti gbani jésù lolúwa. sinimá rubicon agbede méjì àgbékalẹ̀ látọwọ́ adébáyọ̀ falẹ́kẹ̀ báyọ̀ o sísàfihàn sinimá alágbára ọ̀hún rubicon agbede méjì yóò máa wáyé láti lè bá jẹ́ kí àwọn èèyàn kí wọ́n fi jẹ̀gbádùn ọdún kérésìmesì ọjọ́ ìsinmi sunday ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n ọjọ́ ajé monday ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kejìlá tá a wà yìí ó ń la fihàn rẹ̀ yóò máa wáyé gbogbo ọ̀nà ló já sí Fresh FM ilé orin challenge nílùú Ìbàdàn àti KS Cinema tó wà ní Total Garden nílùú Ìbàdàn àsìkò kan náà làfihàn sinimá ọ̀hún yóò máa wáyé lọ́jọ́ méjèèjì one thousand five hundred naira péré lówó wọlé àwọn òṣèré tí wọ́n kópa nínú cinema Rubicon agbede méjì àgbékalẹ̀ iṣẹ́ ọpọlọ látọwọ́ ògbóǹtarìgì pèdèpèdè ni ọ̀mọ̀wé Adébáyọ̀ Fálékè Báyọ̀ o